PSP podcast with Sisi pẹlẹbẹ náà ni ẹ wo ẹ má gbé kúrò bẹ́ẹ̀ òun náà ni kò lọ́bì kankan ẹ ṣàkó ọjọ́ mẹ́ta ẹ kó ọjọ́ mẹ́rin iṣẹ́ ń kọ́ gbogbo lè ń kọ́ àyà ń kọ́ ẹ wo mo ń kí yín ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń bá mi sọ̀rọ̀ náà mẹ́sẹ̀gì mi pé ṣé Sisi pẹlẹbẹ ṣé PSP ṣe wá ti kú náà nìyẹn rárá o kò kú o àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ẹ wò mo gbà á ládùá ìṣẹ̀lẹ̀ bíi oníjẹ̀pin tiwa ẹ jẹ́ ń gé pépèpé kí n gé kúrú ká lè tètè bá sọ ohun tá a fẹ́ sọ lórí òwe Yorùbá kan tí a máa ń sọ wípé àwáyé kò sí ọ̀run nìkan làrè máa bọ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ gbogbo wa mú mi pátí máa máa gbọ́ òwe yìí èyí ló ń sọ fún wa pé gbogbo wa la dágbádá ikú ọ̀nà tí gbogbo ènìyàn sì tàn ní pẹ̀lú ọ̀nà gbogbo ayé ni ọ̀nà mẹ̀kúnnù ọ̀nà olówó ọ̀nà èèyàn gíga ọ̀nà èèyàn kúkúrú pọ́ púpọ̀ ò kàn án ò yẹ kó o sì lè yẹ torí pé o dúdú bẹ́ẹ̀ ni ọjọ́ tí èèyàn ó papòdà ẹnì kò mọ̀ ló ṣe jọ pé à ń jọ ń sùn lálẹ́ ṣùgbọ́n àwọn kò jí sáyé mọ́ láàárọ̀ à ń bá èèyàn sọ̀rọ̀ láàárọ̀ ó ń kú lọ́sàn-án. ìbéèrè mi sí ọ ni wípé ìgbà wo lo rò pé wàá kú? rò ó rò ó dáadáa ìgbà wo ni ìwọ rò pé wàá kú? àdúrà mi ni pé a ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ. àmì ṣe rí ìdí nìyí pé tí a fi gbọ́dọ̀ gbé ọjọ́ kọ̀ọ̀kan bí ẹni pé òní làá kú nígbà tí a bá ní èyí lọ́kàn ìwà wa yí padà á ṣe èrè nílé ayé ẹ wo ẹ gbọ́ mi dáadáa a ò ní sí ọmọ wo a ò ní sí ọmọ ilẹ̀ sátífíkẹ́ẹ̀tì ò jẹ́ nǹkan kan nínú sàárè mọ́tò rẹ̀ ń kọ́ ẹlòmíì ni ó lò ó ò ṣe máa ṣàánú fún ẹni tó yẹ kó o ṣàánú fún ò ṣe ṣàánú fún ẹnì kejì rẹ báyìí ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnì kejì rẹ tọ́jú rẹ ṣó wá ń tọ́jú ẹnì kejì rẹ bí àbẹ̀wò tí ẹ̀ ń wo wọ́n mọ́ gbogbo tọ́lọ́run fún ọ ni tó o bá wá kú lónìí kọ́ àbí tó o kú lọ́la ẹ̀yin aráalé ẹ sọ òtítọ́ ẹ wu ìwà rere ẹ sin ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn yín ká lè bá a rí ọ̀run dé sí ó ṣe kókó àbí àti ẹ̀wá lè bi ọlọ́run lẹ́jọ́ bí tó bá pè wá sọ́dọ̀ ní ìsẹ́yìn kò sí kóòtù kan tá a lè gbé lọ ń kábíyọ̀ sí ọba ṣèyí òwú ọba tí ò ṣe báwíjọ́ mo gbà á ládùúà pé kí ọlọ́run kí ó fi ayé ẹnì kọ̀ọ̀kan wa kó fi dára rere ẹ ṣe rere yóò sì dára fún yín ẹ ṣe rere yóò sì dára fún wa ẹ ẹ jẹ́ ń dánu dúró báyìí mo lérò pé ẹ ti kọ́ ìkan tàbí méjì ẹ má gbàgbé gbogbo wa ọ̀nà gbogbo ayé ni kẹ̀ ṣe dáadáa ẹja ṣe dáadáa kàlíbà rọrùn dé sí ẹyin títí ìgbà mìíràn tátù máa gbọ́ ohùn sísí pẹlẹbẹ ire ni mo wá ire náà ni mo fi lọ mo fi yín lè fi olùgbàlà lọ́wọ́ ire o.